lérò pé gbádùn orin aládùn yẹn tó mo sọ síwájú lẹ́ẹ̀kan wípé àlejò mi sì wà níkàlẹ̀ tí wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa tí a pe àkórí rẹ̀ ní ìgbọ́ràn ìgbọ́ràn àti àìgbọ́ràn ẹ má gbàgbé méjèèjì ó wọnú ara wọn ni tá a bá wá mu tá a bá wá tú kalẹ̀ ìgbọ́ràn dúró lọ́tọ̀ àìgbọ́ràn náà dúró lọ́tọ̀ ó wá kù sọ́wọ́ oníkúlùkù wa láti yàn tó bá fẹ́ ẹ má gbàgbé bíbélì wípé èmi ń bọ̀ kọ́kọ́ ó ní èrèmí sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí kí ni iṣẹ́ ọwọ́ wa lénìí ṣáà ń gbọ́ràn sí òfin ọlọ́run lẹ́nu ṣáà ń gbọ́ràn sí àwọn ìránṣẹ́ ọlọ́run tá a wà lábẹ́ wọn tá a wà nínú ìjọ wọn ǹjẹ́ à ń gbọ́ràn sí wọn lẹ́nu ìwà akọrin nínú ìjọ ǹjẹ́ ẹ̀ ń gbọ́ràn sí àwọn tó jẹ́ adarí yín ṣe ń gbọ́ràn sí wọn lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ ọba ǹjẹ́ ẹ̀ ń gbọ́ràn sáwọn tó jọ̀gá yín ṣe ń gbọ́ràn sí wọn lẹ́nu nínú ilé ńkọ́ ẹ̀yin ọmọ ǹjẹ́ ń gbọ́n sóbì lẹ́nu ẹ̀yin òbí hmm. ẹ má rò pé bóyá ẹ ẹ̀yin nìkan lẹ láṣẹ bíbélì náà sọ ó ní ẹ̀yin ọmọ ó ní ẹ bọ̀wọ̀ fún ìyá àti bàbá rẹ ó ní kí ọjọ́ rẹ kí ó bá lè pẹ́ bíbélì náà tún sọ bàbá tí ń bá purọ́ ó ní ẹ̀yin òbí ó ní ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú ẹ̀yin òbí ǹjẹ́ iná tí ẹ bá wa yẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn òfin tẹ́ máa ń fáwọn ọmọ yẹn pé ẹ ṣé yóò ti ẹ̀rọ̀ wá lọ́rùn <laughs> èmi ò tó sọ pé iṣẹ́ máa ń gbọ́ràn sí wa lẹ́nu ìmọ̀ mi ń bẹ́yìn pé ṣé ẹ máa ń bá wa yẹ̀ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bàbá nínú olúwa ó yá ẹjẹ́ àjọ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run yìí. kó tó di pé a tẹ̀síwájú ìwọ tó wù mí mo fẹ́ kó gbàdúrà kan ìfúnra ara rẹ nítorí pé olúwa fi rán mi sí ọ wípé olúwa gbogbo ẹ̀mí àìgbọràn tí mo jogún látọ̀dọ̀ bàbá bàbá tó pa ayé mi lójú tí ò jẹ́ rí ọ̀nà lọ Olúwa jẹ́ kó di ìtẹ̀mọ́lẹ̀ ní ayé mi lónìí Jésù Olúwa wa àmín. a ń sọ̀rọ̀ nípa ìgbọ́ràn màmá bàbá tó wò mí tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbọ́ràn àìmọye àṣìṣe tá a ti ṣe àìmọye àṣìṣe ìránṣẹ́ Ọlọ́run ti ṣe nípa ìgbọ́ràn àìmọye àṣìṣe táwọn àfáà ti ṣe nípa ìgbọ́ràn àìmọye àṣìṣe tí orí kọ̀ọ̀kan ti ṣe ṣe àyẹ̀wò ara rẹ lónìí nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run ń jáde ó ń kọ sí ọ ó sì ránṣẹ́ sí ọ nítorí pé kò fẹ́ kó o jì sínú ọ̀fìn ó fẹ́ kó o ṣe àtúnṣe nínú ayé rẹ lónìí àtúnṣe tá a sì fẹ́ kó o ṣe náà ni wípé jẹ́ kí ẹ̀mí tó fi gbọ́ èyí tó fi gbà èyí tó fi ṣe ìfẹ́ Ọlọ́run kó wọnú ọkàn rẹ lọ lónìí àìgbọràn ó ti mú ọ̀pọ̀lọpọ̀ sọ ẹ̀mí rẹ nù hmm. àìgbọràn ó ti jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ ó pàdánù ohun ńláńlá nínú ayé rẹ̀ àìgbọ́ràn ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹdun arinlẹ̀ ẹlòmíràn wọ́n sọ fún àìgbọ́ràn ti jẹ́ kó mú ìfẹ́ ara rẹ̀ ṣẹ nítorí pé ó fẹ́ ṣe ìfẹ́ ara rẹ̀ kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run nítorí àìgbọ́ràn yìí ẹlòmíì ti kó sínú mọ́tò ó ní dandan òun máa lọ ni ó dé ìrìn àjò kó tó débi tó lọ mọ́tò ti ṣubú ẹ̀mí rẹ̀ ti sọnù àìmọye tó ti gbé pa nítorí ẹ̀mí àìgbọ́ràn má kì í ṣe pé ọlọ́run la fẹ́ bá pàdé lóru ọlọ́run kì wá nílọ ní bẹ́ẹ̀ ló lè náà ránṣẹ́ sí ọ lónìí kí ọmọ rẹ nílọ kí aya rẹ nílọ kí ọkọ rẹ nílọ ẹ̀mí ìgbọràn kó bá lè jáde nínú ìdílé yìí kí ẹ̀mí ìgbọràn kó bá lè jáde ní ìjọba ìbílẹ̀ yìí kí ẹ̀mí ìgbọràn kó bá lè jọba ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tá a ń gbọ́ wa kí ẹ̀mí ìgbọràn kó bá lè jáde kúrò ní gbogbo àgbà orílẹ̀-èdè yìí láìsí ẹ̀mí tá a bá yọwọ́ kúrò lẹ́bí àìgbọràn kò síbi tórílẹ̀-èdè kankan lọ nítorí pé a ti ṣubú ṣùgbọ́n àwọn ẹni tó fẹ́ gbé wa ró a ti sọnù àwọn ẹni tó fẹ́ wá wa rí ẹ̀mí àìgbọràn ó tóbi púpọ̀ ó máa ń ṣekú pani ó máa ń dáni lóró mo fẹ́ kó ronú lónìí gẹ́gẹ́ bí ibi tí a kà ẹ jẹ́ ká wo ìwé ìwé jọ́nà orí kínní ẹ jẹ́ ká wo láti ẹsẹ̀ bí ẹsẹ̀ kẹtàlá rẹ̀ nítorí pé ẹ̀mí àìgbọràn ṣẹlẹ̀ sí Jónà kó tó di pé wọ́n ka ọ̀rọ̀ yìí mo fẹ́ kó gbàdúrà ìbákan náà mo sọ jáde lónìí mo fẹ́ kó ṣàmì lákànlé lórí gbogbo agbára tó dúró lókèèrè tó lò ní jẹ́ kó rí gbígbà nínú iṣẹ́ rẹ nínú ilé rẹ nínú lórí ọmọ rẹ lórí ayé lónìí Ọlọ́run kó sọ di òkú. àmì Jésù Kristi. ẹ bá mi kà mọ́. Jónà oríkèlò. ẹ bá wo láti orí kìíní torí ẹ bá bẹ̀rẹ̀ láti ẹkẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún ẹ máa sọ̀rọ̀ yín lọ o. nítorí wípé agbára ńlá ni ọlọ́run fún jọ́nà láti pé kó lọ wàásù nílùú lẹ́fẹ̀ ṣùgbọ́n ó ṣe àìgbọràn ó rò pé òun ò lè lọ nítorí pé ó mọ̀ pé alágídí ni wọ́n bẹ̀ bẹ́ẹ̀ náà lórílẹ̀‐èdè ní lónìí. ìwé jọ́nà orí kìíní láti ẹsẹ̀ kẹrìndínlógún nígbà náà ni àwọn ọkùnrin náà bẹ̀rù olúwa gidigidi wọ́n sì rúbọ sí olúwa wọ́n sì jẹ́ ẹ̀jẹ́ ṣùgbọ́n olúwa ti pèsè ẹja ńlá kan láti gbé Jónà mì Jónà sì wà nínú ẹja náà lé ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta. ẹ gbọ́ arákùnrin àtàrábìnrin Jónà ṣe àìgbọràn sí àṣẹ Ọlọ́run olúwa rán níṣẹ́ òtò olúwa dẹ̀ rán ni pé lọ sílùú léfè lọ kéde èmi lọ wàásù fáwọn tó wà bẹ́ẹ̀ kán lè ronú pìwàdà ṣùgbọ́n Jónà wò wípé bóun lè yóò ṣe ṣe bóò ni ó ṣe rí ta ló fẹ́ gbà ọ́ sáwọn eléyìí ò nílùú pa ọlọ́run tó rẹ níṣẹ́ ti tì lẹ́yìn ọlọ́run ti èmi àti rẹ lẹ́yìn láti kúrò nínú ẹ̀mí àìgbọràn láti dúró nínú ìfẹ́ ọlọ́run ọlọ́run tì wá lẹ́yìn now ní ìgbà tí Jónà kọ̀ ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìwọ tó bá ní bíbélì rẹ kàlátọ̀ ẹsẹ̀ ìkíní ti dé ẹsẹ̀ tó parí yẹ lórí ìkíní yẹ títí dé ẹsẹ̀ kẹtàdínlógún tó parí sí. ó ṣẹlẹ̀ wípé nígbà tí jọ́nà ń lọ ó rí àwọn orí ọkọ̀ tó ń lọ lójú omi ó sáré kó wọnú ọkọ̀ ìjì lọ́bẹ̀ sí jà afẹ́fẹ́ lọ́bẹ̀ sí fẹ́. ẹ jẹ́ kàkà fún ọ kọ́ wọn a lè rò pé òótọ́ là ń sọ. ẹ bá mi wò mà. láti orí kejì báyìí nígbà náà ni jọ́nà gbàdúrà sí olú ọlọ́run rẹ̀ láti inú ẹja náà wá ó sì wí pé èmi kígbe nítorí ìpọ́njú mi sí olúwa òun sì gbóhùn mi mo kígbe láti inú ipò òkú ìwọ sì ti gbọ́hùn mi nítorí tí ìwọ sì ti sọ mí sínú ibú láàárín òkun ìsà omi sì yí mi káàkiri gbogbo bíbí omi àti rírú omi rẹ̀ kọjá lórí mi nígbà náà ni mo wí pé ata mi nù kúrò níwájú rẹ ṣùgbọ́n síbẹ̀ èmi ò tún máa wo ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ omi yí mi káàkiri àní títí dé ọkàn ibú yí mi káàkiri. ẹ ṣé màmá ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Jónà arákùnrin àtàrábìnrin tó wò mí màmá bàbá tó wò mí ọ̀dọ́ tó wò mí wo ohun tó ṣẹlẹ̀ sí ìjì yíjà ó dé koríta kan nínú orí kìíní yẹn wọ́n ní kán já ṣẹ́ gègé káwọn ẹni tí ń da ọkọ̀ wá rú wọ́n ṣẹ́ gègé gègé bú Jónà Jónà wípé òun ló ṣe ìdájọ́ ara rẹ̀ ó ní ẹ sọ mí sínú ibú a sì sọ Jónà sínú ibú ìjì ọkọ̀ sì dákẹ́jẹ́ nígbà tí ìjì ọkọ̀ dákẹ́jẹ́ jọna bá ní pé kò mọ̀ yí pé Ọlọ́run ti pèsè ẹja lẹ̀ fún tó máa gbé o ẹja yẹn gbé ó wà nínú rẹ̀ nínú rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ṣe àròyé tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ arákùnrin arábìnrin ìjíwọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lónìí ìjọ ronú jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún olùgbàlà rẹ̀ lónìí. ǹjẹ́ wọ́n ti wọn pẹ́ lẹ́ṣẹ̀ gan làwọn páwọn ń dẹ́ṣẹ̀. ẹ̀hún tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ènìyàn ò fẹ́ sọ pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n but bíbélì ó ní a ò lè rí orí ọ̀fẹ́ gbà bí kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run nítorí pé ajé aláìmọ́ ènìyàn gbogbo wa ẹja jọ ronú àlùfáà tó gbọ́ mi ronú ajínrere tó gbọ́ mi ronú ẹ̀wòlíì tó gbọ́ mi ronú ààrẹ orílẹ̀-èdè tó gbọ́ mi ronú gómìnà tó gbọ́ mi ronú ẹ̀yin sẹ́nẹ́tọ̀ ẹ̀yin ẹ̀ àsọ̀rọ̀ ẹ̀sẹ̀ uh, representative ẹ̀rọ̀nù ẹ̀yin state senator uh, uh, assembly ẹ̀rọ̀nù nítorí pé ẹ ti wọnú gàù ẹ láì jẹ́ pé ẹ a ò lè rí àtúnṣe lórílẹ̀‐èdè ẹ jẹ́ jọ ronú ká kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nítorí pé pé a bá ronú ká kúrò gbogbo wa tá pariwo ọ̀rọ̀ òṣèlú tá à ń pariwo a ò sòótọ́ bẹ́ẹ̀ mọ́ hmm. a ò jó lóòótọ́ mọ́ nítorí pé a ti jẹ́ aláìgbọràn ènìyàn ẹja ronú jọ́nà ṣe ìdájọ́ ara rẹ̀ wọ́n sọ sínú ọkọ̀ ṣùgbọ́n ó rí àánú kí ìwọ náà bá ronú lénìí arákùnrin arábìnrin màmá bàbá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹja ronú ká ṣe àtúnṣe. àti gbogbo àwọn ọmọ ìjọ náà. láì fi ẹnikẹ́ni sílẹ̀ ẹja ronú. ní àkótán ẹ jẹ́ á ronú. tá a bá ronú tá a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tá a bá tá a bá fi ẹ̀mí ìgbọràn sílẹ̀ tá a bá rọ̀ má gbélébù Olúwa yóò gbà wá lórílẹ̀‐èdè. màmá kí ló tó bẹ lọ́kàn rẹ tó mọ ẹ aláìgbọ́ hmm. aláìgbọràn kí ló tó bẹ lọ́kàn mi tó mú mi náà já láìgbọràn. àtẹ̀mí náà kí ni nǹkan tó wà lọ́kàn mi Fowóṣadé tó sọ mí dẹni tí ò gbọ́ràn. ẹ ronú lénìí àìmẹ́yẹ ọkàn bí ọlọ́run ṣe pe Jónà láti ran níṣẹ́ àìmẹ́yẹ ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run pè àìmẹ́yẹ ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run òpè tó pera rẹ̀ hmm. ẹ̀já ronú ẹlòmíà ni ọlọ́run ló pè mí ẹlòmíà ẹ̀bùn lásán ló kò ní kò ní kò gbọ́ èpè kò mọ̀ kankan ó ní ẹ̀bùn bóyá ẹ̀bùn ìfifúnni àbí ẹ̀bùn orin olúwa pè mí àwọn tí ọlọ́run bá pè wá wàá rí wọn nínú ìrìnàjò yìí pé wàá là kankan kọjá wàá dẹ̀ máa fi ọlọ́run ṣe àtìlẹ́yìn wọn. ẹ wo Jónà ó là á kọjá ṣùgbọ́n nígbà tó dé koríta tó wà nú ẹja ọlọ́run ṣe ìwọ̀n ẹja yẹ ó gbé omi ò pa lórí tó bá ronú pìwàdà ọlọ́run á gbà ẹ́ lẹ́nu tó bá ronú pìwàdà àtúnṣe wà fún ọ lónìí tó bá ronú pìwàdà ọ̀rọ̀ rẹ dayọ̀ lónìí tó bá ronú pìwàdà á jèrè orílẹ̀-èdè yìí gbogbo tó di ọ̀wọ́n gógó yóò di ọ̀pọ̀ sí. àmín jésù àmín hmm. ohun gbogbo tó ti di ọ̀wọ́n gógó ó máa di ọ̀pọ̀ ẹ wo ibi tá a tiẹ̀ ti ń bọ̀ gbogbo ibi tá a ti yà sí gbogbo ìrírí wa kò jí ibi tá a lọ gangan òun ní kókó ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé ara òrokùn ara òrọ̀dìẹ náà ni o ìlú wa kò síbi tá a lè lọ pé a fẹ́ fi nàìjíríà lẹ a fẹ́ lọ ìlú òyìnbó a fẹ́ ṣe kinní kan ibi tá à ń lọ yẹn náà tí ò bá sì tura kò sí bó ṣe fẹ́ tọ̀ wá náà lára nǹkan kan ṣoṣo náà là ń sọ wípé ẹ jẹ́ ká gbọ́ràn ìgbọ́ràn tí à ń sọ yìí ó so mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tàbí yálà oríṣiríṣi nǹkan òun ló so mọ́ nígbà tá a bá dókè lọ́nà tá a bá padà dé ohun gbogbo tó so mọ́ àti ohun gbogbo tóun náà so mọ́ gbogbo ẹ̀ la máa yànnà lé lórí lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ bí ìṣe wa tèmi àti óyá ẹ̀já dókè lọ́nà